ẹlẹ́yẹ o àwọn ẹlẹ́yẹ ayé àwọn aráàlú yìí wọ́n fọwọ́ pa idà wa lójú wọ́n ní kí làwọn ẹlẹ́yẹ yóò ṣe ẹni bá ní kí làwọn ṣe kan òun làwọn ṣe náà. Hmm. wọ́n ti gbàgbé ni páwa lélẹ́dùn àgbélé ayé lé lọ́wọ́. bẹ́ẹ̀ ni. ìkòkò ẹlẹ́yẹ o ìkòkò ẹlẹ́yẹ o ó wà gbéra nìtì ó lọ sílùú ṣe bó ti mọ kọ́ ṣe wọ́n ṣàkà ṣàkà. kí ìlú wọn kó má rò ó má sì ráyè mọ́. kí aboyún ilé wọn má sì wẹrẹ kí àwọn àbọ̀ wọn má tọwọ́ àlàkọ̀ kó ṣe wọ́n ṣàkà ṣàkà. <laughs> fàlà ọ̀rẹ́ mi ẹ̀dá kan ọ̀rẹ́ mi ẹ̀yìn o jẹ́ máa gbá kan ọ̀rọ̀ yóò yóò sọ̀rọ̀ ìjókòó omilani dákun. afẹ́fẹ́ ti fẹ́ àti níbi ẹ̀dìyẹ ń gbà ṣègbọ̀nsẹ̀ mo wí fún ọ mo pé ìgbọ́dọ̀ rí ẹsẹ̀ rẹ láwọn àbíkẹ́ mọ́ àbí ìwí fún ọ dákun béèyàn kó wàá bá ń du ìyàwó sẹ́rù wọ̀ yìí ni níwọ̀n tí ń fún lásán tí ń fún lówó dá lóhùn. fàlà hmm? èmi ò tẹ̀ á pé nǹkan tó tó rẹ̀ wá nù àmọ́ ìgbà tí àbíkẹ́ wá sọ wípé òun ò nífẹ̀ẹ́ rẹ̀ ń kọ́. dẹ́kun o àbíkẹ́ pé òun ò nífẹ̀ẹ́ mi tó wàá fọkàn mi balẹ̀ pé àbíkẹ́ ní òun ti sọ fún ìyá òun o bàbá òun pé ìjọ tí ń mọ̀ iṣu wa tá a gbọ́ káwa tá a wá ṣe gbogbo ìgbéyàwó lárinrin ni kí n wá mọ́jọ́ wá. fàlà ẹni tó gbọ́ mẹ́ni ó gbọ́ èèyàn tó gọ̀ ni ò mọra wọn àmọ́ bí èèyàn bá sọ fẹ́ni tó gọ̀ yóò dìjà omi èdè òní jẹ́ kí ẹni tó gọ̀ bí irú rẹ̀ yìí ó gbọ́ kí àwa ọlọ́gbọ́n bíi tiwa yìí ó lè fi ẹ́ máa ṣara rẹ̀ lé. mọ̀jọ́ rojú ọ̀rọ̀ wọn ò tí ì yé mi o pé mo gọ̀ lèyí òun àbí. ti gidi ti gidi pé mo gọ̀. agọ̀ ń bẹ lára rẹ̀ pọ̀. agọ̀ ń bẹ lára mi àṣírò ọ̀hún tẹ̀ wáyé mi. ṣé o ní nǹkan tó fẹ́ sọ èmi fẹ́ wọnú ilé o. àṣìṣe àṣìṣe ọ̀dẹ. wọ́n bẹ̀rẹ̀ àtàlí bá jẹun tó pẹ́ wò wọ́n pàtó pẹ́ rárá mi. nínú ilé ìyá mi. wọ́n wọ́n wà wò mí o. èèyàn kan ní kọ́ni kágbọ́n èèyàn kan ní tí ń kọ́ni kágọ̀ sọ́dágọ̀ tó ní bẹ lára mi ń wà fi wọ́n dáadáa bóyá wà. èmi fẹ́ fẹ́ bá ọjà ní mi ma fẹ́ bá ọjà ní mi ma fẹ́ bá ọjà ní mi ma fẹ́ bá ọjà ní orí ìrọ̀ pé orí ìrọ̀ pé wọ́n tọ́ bọ̀ bọ̀ lẹ́nu rẹ̀ agbọ̀rọ̀ ìrọ̀. fọlá àbíkú kí ló ṣe fọ́bọ̀ mi. àwọn ọ̀rẹ́ tọ́ bọ̀ gọ̀. kí ló ṣe fọ́bọ̀ mi. kọ́ máa tọ́ bọ̀ gọ̀ irú èyí. ọmọ àdúgbò ẹ̀gbọ́n mi o. omi ládé omi ládé omi ládé. bíyè. ìyá wa. ìyá bíyè. ìyá wa ebodi. Ah, ẹ jọ ẹ jọ ẹ jọ ọmọ ẹni o tó ń ṣe gangan gan o gangan gan ni hmm. látòru ni ẹhẹm rí òróró ń di o ẹ fìdí rẹ̀ lélẹ̀ mo ṣe mọ ojú ròrùn ọyìn mú kò mìíràn ẹyìn gangan gan ni o òru ni o ẹ sì rẹ mi ṣe tẹ́lẹ̀ o ṣe é gbọ́. ajá ah. la fi ọ̀rọ̀ wọ gbà ìrùkẹ̀rẹ̀ ló mú lọ́wọ́ kì í padà àrò pẹ̀sẹ̀ ló kó dání kì í tòlé ọmọdé òní kẹ́rọ̀ pẹ̀sẹ̀ dání kó lòun ọjà sí ilé ọ̀bàjò torí tútù láàárọ̀ dẹ tútù láàárọ̀ bàbà ìrẹ́rọ̀ fẹ́ irúgbìn tó lè rẹ́. ọgbẹ́ orú o kábíyèsí gidi olóhùn yé olùgbàlà wọn lọmọ ìtọ́wọ́ oníkọlà. èkúná ah! wọn níkọlà òkúná wọn níkọlà jésù ọlọ́wọ́ ọba o abiyamọ o lóòótọ́ olódùmarè géńdé ọlọ́wọ́ o bá máa fáwọn èsì o yé yé ààrẹ ṣe ń wò ah, àwọn ìṣẹ́ ti sùn níbẹ̀ wọ́n ti sùn o wọ́n sùn sàn fún ọ̀run o àlejò àwọn ọdún o. ọ̀kàrẹ̀ tó ti ẹ̀gbọ́n sẹ̀mí tó yọjú ojú òní tì ọ́. ẹ a gbọ́dọ̀ pè mí kí n má jẹ́ àyípa abẹ́rẹ́ lókun tán bàbá nǹkan ò ní sẹ̀mí ẹ̀ ní dààmú ẹ̀ gbọ́dọ̀ mọ́ jẹ́ yín. ọ̀kàrẹ̀ àwọn àgbà bọ́ ní bí ọ̀bá nídìí ẹ̀sẹ̀ ìdédé sẹ́ ọ̀rọ̀ kan ní rún lójú lórí làásìgbò tí ń ṣẹlẹ̀ nùrú àjálù lọ́tún àjálù lọ́sì ìfurasì rẹ̀ lọ́gùn àgbà ìdí rèé tí mo fi ké sí ọ pé kó yọjú kó o bá ń bi àwọn onílẹ̀ léèrè kó o bi fa léèrè èmi ní ìṣẹ̀lẹ̀. ọ̀dà bàbá nǹkan ò ní sẹ̀mí wọ́n ní ó bàjẹ́ láyé olúgbọ́n bàbá kò ní bàjẹ́ láyé tí bẹ́ẹ̀ kò bàjẹ́ láyé àrẹ̀sà kò ní bàjẹ́ láyé tí láyé ọwárangán ọ̀gá kò bàjẹ́ bàbá kò ní bàjẹ́ bàbá tọba ti wá rújú báyìí kábí olè lérè àbí bàbá ẹ̀ ní dààmú. <laughs> Ah! iwájú ọpọ́n ọgbọ́ o ẹ̀yìn ọpọ́n ọgbọ́ olùmúlọ́tún ọlọ́kàn lòsì àárín ọpọ́n ìta ọ̀run mọ́fìrí pé bí mọ́fìrí péré mọ́fìrí olùfọ́ọ̀mù bọ́ba ṣe rí ni ewí o ẹ̀yìn awo èmi ògbèrè wàá báyìí lògiri ta wọ́n ní bàbá fẹ́ mọ lójú arí rẹ̀ yìí tá a bá fẹ́ bàbá ẹ̀ níwò tàbá sì famọ lẹ́sìn àárín. ah ìdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ wọlé tó lú olúńjò òjò gidigba wọlé tó lóòsà olóòsà ń yọ ọ̀rọ̀ tó bẹ́ni tó bẹ́ fún ká múra kó lè ah, ah! Ah! bàbá hmm? bọ̀ ara gbóòlù ní ìfọsọ lórí ìyangí òjò ọ̀rọ̀ mọ́ orí ìyangí dàpátá ó di fáfónídèrè ọmọ àfàdẹ́sẹ̀ bọ́ lékeleke ẹlẹ́wù nìíní sàbùkù ń dóbi ẹlẹ́wù pàpà kúsà isama tena isama tubutua tua kwenda ha kábíyèsí ìfà ìsọ̀rọ̀ o sẹ́rí ọ̀rọ̀ tí fàá sọ yìí ó yànnà ní àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó sì ṣe pàtàkì kẹgbọ́ bàbá ifá sọ pé òrìṣà ajé ó gbọ́dọ̀ wọnú ìlú wa yìí kó tó di ọjọ́ méje lónìí ṣé ẹ mọ̀ pé wọ́n ní owó kì í wọ́n nílé ajé bẹ́ẹ̀ yọ̀ wọ́n lé olókun òjòṣú ẹ̀rùn yẹn kò ní kọ́ máa lákàn ọmọ fọpo tiẹ̀ baba tòrìṣà ajé bá ti wọ̀lú yìí nǹkan ti bẹ̀rẹ̀ sí máa rọrùn nínú o kíkọ́ ọmọ kébí eku bàbá kẹyẹ ọmọ kébí ẹyẹ kọ́mọ èyí ó sì bẹ̀rẹ̀ sí máa fún bí ọmọ ènìyàn bàbá lọ́ba tán ẹ̀yin ò bá ń bàbá ẹ̀nìnú ẹlẹ́ẹ̀kejì bàbá ifá yìí sọ fún wa pé àdéhùn tẹ bá mọ̀ pé ẹ ṣe tẹ́ ẹ̀ ní mo ṣe ẹ má ṣe o ó léwu o bàbá ó léwu o irú kásàdéhùn ká mo ṣe yìí ló dífá fún dánilọ́wọ́ tí sọ bí inú àgbọn mìrègùn jọ kínní àná dánilọ́wọ́ sunkún àìlówó lọ́nà sọ́dọ̀ Ọ̀rúnmìlà olùfẹ́ dolówó láyé òun sì fẹ́ dọlọ́lá bàbá wọn ní orúkọ kó ṣèpèsè orúkọ lóòótọ́ ó ṣèpèsè ṣùgbọ́n sàdéhùn kò sí má déhùn ṣe bàbá bàbá dánilọ́wọ́ bẹ̀rẹ̀ sí rújú nǹkan bẹ̀rẹ̀ sí rújú fún dánilọ́wọ́ kò ní rújú fún yín o àṣẹ kò ní rújú fún yín o àṣẹ bàbá kò jù bá ń lọ. ẹ̀yin ọkàrẹ kábíyèsí ó kárí ojú òní tí ọ agara òní dá o ò ní sáwó ṣe bẹ́ẹ̀ sì ni òní sí fádá ẹ̀yìn gbogbo àlàyé tó ṣe ló yé mi lékè inú mi dùn wọ́n ní kò sí tó ń bàgbà nú jẹ́ bíi fátá dá tí ò létùtù àmọ́ ń gbàtẹ́lẹ̀ tí létùtù ká lọ wá òòṣà ajé ká gbé wọnú ìlú ká fi wúrúwèé ń di alálẹ̀ ká fi ṣàdúrà káàkiri gbogbo ìlú ìkejì kí n má ṣàdéhùn tí wọn ò ní múṣẹ ẹ mo ti gbọ́. pàtàkì jù bẹ̀ wá rèé o bàbá ṣe wá rí gbogbo nta wà ń sọ yìí òrìṣà jẹ́ yìí gbọ́dọ̀ wọnú ìlú wa kó tó di ọjọ́ méje lónìí bàbá tí ọba ikọ̀ tí òrìṣà jẹ́ ọba wọ̀lú yìí kó tó di ọjọ́ méje kẹ́ ẹ fi wúre káàkiri gbogbo òlú kẹ́ ẹ sì gbé lọ sídìí alálẹ̀ kẹ́ ẹ wúre ah baba nǹkan ṣẹlẹ̀ lálẹ́ olú àkùtùkù títí ọjọ́ méje àfàìmọ̀ kẹ́ ẹ má forí ẹ wàgùn gbàgede baba, ah, bó ti jẹ́nu bàbá ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ifá mi lè parọ́ bẹ́ẹ̀ ọ̀pẹ̀lẹ̀ sì sìkì èyí tí fa sọ ẹni mo ṣàlàyé fún yìí ẹ wá mo ṣàlóògùn ní kíákíá bàbá n kò ní sẹ̀mí yé o. bàbá hmm? wọn ní kòkòkò báyìí láàárọ̀ fún àdìtì àbí bẹ́ẹ̀ kọ́ ẹ má gbàgbé ìkìlọ̀ hmm. ẹ má gbàgbé ìkìlọ̀ ẹ má gbàgbé ìkìlọ̀. láàárín ọjọ́ méje ọ̀kadì ó ṣeun. ò mọ̀ pé ikú ti di méjì lọ́rùn ọmọ ẹranko ni ìgbà tọkẹrẹ lu tàkúté tọ́tún wá rán ẹni sájà kọ́ gbà múlẹ̀ ìgbà torí ká má kù tán núùlù àti pé kí ìlú má bàa tú àrùnṣẹ́ sájíbìkẹ́ kọ́ wá gbà wálẹ̀ èsúrú ajíbìkẹ́ pàdídà ó ń lé níyan ni ẹ dákun oríwo láwọn akọsí gbẹ̀dú báyìí. ẹ pẹ́ bàbá orin akọ́sí gbẹ̀dú kúkú wa èrò ìyàwó àwò ni èròyà wá wò la kọ sí. èròyà ẹ dákun ọ̀tún èrò tó fẹ́ yà wá wò náà àwọn dà. ibi o ti sọ lọ́gbọ́n kan tó tó mọ̀gàn kan nù ilẹ̀ sọ̀rọ̀ dé yìí ẹ wo ṣùgbọ́n bẹ́rù bá kòkè tó bá kọlẹ̀ ó tún níbì kan tá a gbé e sí bàbá ẹ pé ń sáwò èjìká ni èjìká là gbé e sí ẹ jẹ́ ká kúkú panu pọ̀ kákúkú ránṣẹ́ sí jagunjagun ògbógbólógùn kọ́ wa bá wa kojú ajíbíkẹ́ kí n ti rún ọ̀tán lẹ̀. ọ̀tún ó jẹ́ kólà kúrò nú ẹ̀kọ́ ẹ̀kọ́ ò máa eki, ẹ mú ẹ kì bí lẹ́pẹ́ ni ajibike ajíbíkẹ́ ẹ̀jọ̀gbọ̀n ajibere ẹ̀jànà ò bẹ́ẹ̀ nìkan jà fọwọ́ gún gbogbo lé nímú ah! ológun lẹni tá à ń sọ̀rọ̀ yìí ẹni tó lójú ogun tó pagba ẹni tó tún délé tó tún tẹjú ọmọ ẹdìyẹ mẹ́fà pa. bí tójú ogun ò bá tiẹ̀ ṣojú ẹni ìtòṣẹlẹ̀ nǹkan sí balógun aṣòrókò níbo ló wà. balógun aṣòrókò. bẹ́ẹ̀ni. ó ti dewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ó ti dàgùtàn jẹmọ̀jẹmọ̀ ó ti di aláàmù tí ń jẹ lẹ́bàá ògiri àlọ́ lámilámi làárí ẹnìkan kì í rábọ̀ rẹ̀. ọ̀rọ̀ ló sọ. So ká má ṣẹ̀ṣẹ̀ wá sọ pé ògbóngbólógún àbí kí ló tiẹ̀ ti porúkọ ara rẹ̀ ẹ kábíyèsí ẹni bá mú àti wáyé olùnàgùn ọ̀nà ni ó mà ti lọ ẹ. ẹ jẹ́ ká polórì kó lọ bá wa bá jíbìkẹ́ kó lọ bá wa bẹ̀ẹ́ gbogbo wa la sámọ̀ yìí pé ọ̀rẹ́ ni wọ́n. Ah, ah, ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ ìyálóde sọ ohun ọlọ́run gbọ́ ọ̀rọ̀ ni ìyálóde sọ ọ̀rọ̀ tí wọ́n sọ gan-an ni ẹ jẹ́ gbogbo wọ́ tẹ̀lé o. ẹ̀yin kábíyèsí bá a bá pẹ́ lórí mi ẹṣinkéṣin ní bá níbẹ̀ kábíyèsí ajá àti tẹ̀wá kan ṣe sí. ẹ̀yin lukosi ẹ̀yin olóye ọ̀rọ̀ yín yé mi wọn ò gbégbé sẹ́lẹ̀ lórí. ẹ gbọ́ mi dáadáa bẹ́ẹ̀ bá bẹ̀ mí mò ní gbọ́ bẹ́ẹ̀ bá fẹ́ lẹ́dùn àbẹ̀ mí mò ní gbà òòṣà tí ń dáàbò bò wá nílùú tí a fi ń sọ̀rọ̀ ajé kí n wá gbẹ̀yìn fún yín ah, ah, yín ò lè ṣe. Mm, bàbá ẹ dákun ẹ bá jèbù rẹ àwọn olùgbẹbẹ ẹ tiẹ̀ kọ́kọ́ jókòó náà ẹ jókòó kẹ́ ẹ tiẹ̀ gbọ́ ń tá a bá wà kanlẹ̀ ẹ jókòó. ọkọ ìlú ẹ fà pèrè tí. kí ni tẹ́ tún sọ kí ni tẹ́ fẹ́ wí. ẹ ṣáà jókòó ibi gẹrẹjẹ là bá gbà ah, ẹ wo ará àdúgbò gbọ́dọ̀ máa wo orú wàá bá a ṣe tó àtẹyìn kẹ máa pariwo ẹ fi kalẹ̀ sí. ó dáa náà kí lẹ fẹ́ wí. ẹ ṣeun ọkọ ọlọ bẹ́ẹ̀ bá bínú ó tó bẹ́ẹ̀ ò jù bẹ́ẹ̀ lọ nǹkan àmúṣagbára lù ú kéèyàn kan sì dé kó náà fẹ́ gbé e lọ èyí hmm. wọn ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n kọ́kọ́ lù kì í ṣe pé a fẹ́ gbé lọ lù wá pátápátá ká kàn fi ṣèwúre ká sì dá padà kò jù bẹ́ẹ̀ lọ ọkọ lù. ẹ dákun láfikún tí ìyálòde sọ torí bóyá ìmàwí rẹ̀ kò jẹ́ ẹ máa gbọ́ gbọ́dọ̀ sì ṣe ṣẹlẹ̀ yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni bá a ṣe jọ máa rò ó bàbá a fẹ́ yá ni àyà hmm. á sì fi ṣàdúà láàárọ̀ kódà ilẹ̀ ò lè ṣúbà lọ́dọ̀ wa tá a fi dá a padà ẹ jẹ ìbúrẹ́ ẹ dákun. ẹ wo ọkọ òlù ká dijú kálà á ti dá padà. ẹ wo bá a bá gúnyán mú kò fẹ́ kò fẹ́ ò ní fẹ́ bá a rọgà fún kò gbà kò gbà ò sí ní gbà bá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà àgbà ibi pẹlẹbẹ ni ó mú lélẹ̀ ẹ sọ fún kábíyèsí yín ìtẹ́ ẹ bá wà yìí kò lè bọ́ sí i tẹ́ bá pẹ́kẹ́ tó kú òní yẹn jóná láàyè tó tó bá wọn. eré rẹ̀ ló fi ń bá yín ṣe ni mọ́níkà dìde. ẹ̀ ń dúró ni ẹ̀yìn mo ti mọ́ta àfihàn nísìnyí. ẹgẹ́sẹ̀ lẹ́sẹ̀ ń bọ̀ bí kò sáájé táwa fi sọ̀rọ̀ láàrin ìlú kí wọ́n á gbẹ̀yìn òkun yín ẹ bìrì gbọ́. ah eh? oyún inú mi dà ah. mo dáràn yéyé ah. Ah. mo dáràn tèmi bàjẹ́ eh, eh, kí ni oyún mo gbé débi. ẹ ní sùúrù o ẹ má pariwo ẹ má pariwo rárá ránú ilé mi o ìwọ tó ń gbẹ́nu òkùnkùn tó ń tafà sínú mọ́lẹ̀ hmm. bó o bá létí inú ọyá kan ọmọ gbọ́ mi o. tó o bá ń pa lọ́ba lọ́ba tó o bá ń pa lóyè lóyè ọ̀tọ̀ ọmọ yẹ kó ọmọ yẹ tèmi sí i. orí àgbò lérí lérí kò lè kú gìrì sẹ́sù adífá fún Ọ̀rúnmìlà níjọ́ tó gun àjàkáyédé wọ́n kọ́ ní alára wọ́n kọ́ ní ajérò wọ́n kọ́ ní ọ̀ràngún léèlá wọ́n kọ́ ní ọwọ́ àjàká onídàràrà wọ́n lọ́ wá kú lé tèmi mo ni ẹ̀ lé o torí pé kò ní jàkọ́ wọlé tẹja bẹ́ẹ̀ lẹ́jà ò ní wọlé iná ní mumi tí kù bí pẹ̀rẹ̀gún bá mumi ti àmúyẹ ìbágbẹ́pọ̀ omi àti pẹ̀rẹ̀gún ènìra wọn la oyún inú àwọn èyí kò sí ní fẹ́ fi ṣe wọ́n yẹ máa bọ̀ ẹ wọlé wá ẹ wọlé wá ẹ gbóyún yín padà. baálé mi ọmọ ọgbọ́n yín ọmọ ọgbọ́n yín ọmọ ọgbọ́n ìgbọ́n yín tí dì mẹ́ṣin lẹ́yìn ọrùn èmi ló dé tẹ́ fi wá dákẹ́ rọ́rọ́ bí omi ọ̀sà. ẹ lóòótọ́ ọmọ dákẹ́ rọ́rọ́ bí omi ọ̀sà ọ̀sà yìí dákẹ́ rọ́rọ́ títí láéláé ẹ ó ń bọ̀ rántí pé àdífádífá láàfin hmm. ó fún wa lọ́jọ́ méje pé káre ìwà òṣàjẹ́ wọnú ìlú ìwà nínú ọjọ́ méje. Mm. àti lọ́jọ́ mẹ́rin ó kọjọ́ mẹ́ta gbogbo ọ̀nà tèmi àtàwọn olóyè mi mọ̀ láti dá wọn rẹ̀ tá a rí ọ̀nà àbáyọ ṣé wọn wàá lajúlẹ̀ ni àbẹ́lẹ̀ yìí ò tóró. Hmm, kábíyèsí ṣé ìyún lẹ wá ṣe kárí bọnú ẹ ṣe jẹ́ àṣọ̀rọ̀ ọ̀hún ní bó bá kọ̀ lógì á sì fọ́ lẹ́kọ̀ọ́rọ́ mu hmm, ẹ ṣe ṣígun fún balógun kó kógun lọ jàlú ajé kó sì gbé òòṣà ajé wá. Hmm. ọ̀kàrí ah. obìnrin gidi ọ̀rọ̀ ló sọ kí n ṣígun fún balógun hmm, kábíyèsí ọ̀kàrí sórí àbá tó mú àbá tó dáná ìgbésẹ̀ yìí ni wọ́n wà gbé wọ́n ṣígun fún balógun lóòótọ́ kórè gbé òòṣà ajé wá ń lu ajé hmm. ọ̀kàrí. Mm ojú ò ní tì ọ́. àṣẹ. àgàrà ò ní dà ọ́. àṣẹ kábíyèsí. aláṣẹ kejì òrìṣà wọn kì í fọ̀rọ̀ pápá lẹ́jà bẹ́ẹ̀ ni wọn ò ní fi ọ̀rọ̀ àgbèrè lọ ẹranko nínú igbó ń tẹ sọ kì í ṣe tèmi o kì í ṣe tèmi títà wa ni balógun ẹbí wọn ni balógun ìlú yìí ṣé ìṣe wọn ni ẹbí gángan ni balógun aṣọ̀rọ̀ kọ̀ tí ó ṣe fìjà lọ èmi ni wọn sì nífẹ̀ẹ́ lómi ṣe mí. agbọ́pọ̀ òkìra rẹ balógun ní aṣọ̀rọ̀ kọ̀ lóòótọ́ tí ó ṣe fìjà lọ ẹbí balójú ogun ló pera rẹ balógun ó ṣe wá ń ṣe bí ọmọ ojó lóòótọ́ ni ilé bàbá tó ti bí mi lọ́mọ akínní wá a sì ṣojo àmọ́ ìkẹsọ yìí ẹ padà ó òdì àdáni ẹja ni kì í ṣakàn. òdì àdáni. bẹ́ẹ̀ ni mo sọ. ìyẹn ò túmọ̀ sí pé kí n padà. bẹ́ẹ̀ ni. <laughs> báwo balógun ò gbọ́dọ̀ bínú. n bá para mọ̀ bọ́ ọ da má bínú fiyèdénú kò fiyèdé gbogbo ara wò bí òṣàjẹ́ bí ò bá fi wọnú ìlú ìwà ó léwu o ìlú yóò tù dákun fiyèdénú kò fiyèdé gbogbo ara ṣàánú mi má jẹ́ lù túmọ̀ ń lórí. Hmm. aláṣẹ kejì òrìṣà àwọn àgbà bọ̀ wọn lápá kì í ṣe máa pó lọ́wọ́ wọ́n ní àjà kì í jì mọ́ lógbò lẹ́sẹ̀ wọ́n ní ìyá olóòṣà ò ní fi òjò owó ẹ̀kọ́ ìlú ọmọ pa ẹgbẹ́ náà sáwọn olóyè ò sọ fún yín ni wípé ní jagunjagun tó gbójúgbóyà tó bá kógun wọ̀lú ajé tó bá pé wọlé wọn ò ní pé jáde ọkọ̀ọ̀kan lọ́mọ wọ́yọ́ o tèmi kọ́. ọmọ ń lọrẹ. ọ̀rọ̀ rẹ yé mi. ogun ẹ̀wẹ̀ ṣé ogun wá ní ọ̀rọ̀ ilẹ̀ wa yìí kàn àti wípé gbàgọdẹ mi ò gbàgọdẹ àbí tá a bá fi rú èyí lọ́wọ́ ṣègbọ́ jẹ́ gbà á ta lẹni náà gan tó lè fi nǹkan àmúṣagbára ara rẹ̀ sílẹ̀ ká má ṣẹ̀ṣẹ̀ wá sọ ti ìlú rẹ̀. ṣebí kì í ṣe pé wọ́n fẹ́ẹ́ gba gbogbo rẹ̀ lọ́wọ́ rẹ̀ pátápátá. bẹ́ẹ̀ ni. ó kàn fi wúre fún gbogbo ìlú lásán tó sì dá a padà ni. bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ kò sóhun tó burú ń bẹ́ẹ̀. owó ọ̀rẹ́ wa tó burú wà níbẹ̀ o ṣebí gbogbo ìlú ló mọ̀ wípé òrìṣà ajé mò ń jáde lẹ́ẹ̀mejì lọ́dún. bẹ́ẹ̀ ni gbogbo ìlú nísìnyí rebẹ̀ láti lọ wúre fún ìlú wọn. ẹ bó bá rí bẹ́ẹ̀ kí ìlú ṣe bó ti mọ ó dúdọọdún tó ń bọ̀ ọ́. Ah, ah, ah. tá a sì mọ̀ wípé láì ṣe pé a rí òrìṣà ajé láti fi wú ìre fún ìlú wa yìí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kò ní í dáwọ́ dúró tá a sì mẹ́ni tí yóò kàn tí yóò kàn wá. elédùn ò ní jẹ́ káríbi nílẹ̀ yìí mọ́. àṣẹ o. àti wípé ṣebí wọ́n ní wọ́n ti ṣígun fún balógun ẹ eh, ẹ jẹ́ máa wo bóyá ó lọ bóyá kò ní lọ. ìyá ò mebi ọmọ bébí ń pa ní oúnjẹ là ń jẹ ọmọ igi ò ní dá lóko kó para lé hmm. ajá oníjì kò pèrò ọ̀nà ìwádìí nǹkan kan mà sọ sí i lọ́kàn. Ah. kí ni. nǹkan mi ni pé ṣé ìfẹ́ wà yìí ṣé kì í ṣe tẹ̀tàn ṣá. Hmm. ìfẹ́ tún ẹ̀wẹ̀ ìfẹ́ tẹja ní síbú kì í ṣẹ̀tàn ìfẹ́ tèmi àdìgún ọmọ oníyàwó mi bi ní sí wa rí ìkẹ́ ọmọ ajíbìkẹ́ kì í ṣèfẹ́ ẹ̀tàn àà ṣó wá gbà mí gbọ́ ni ẹrù rẹ gangan ní ń bà mí. bíi ti bò. ọmọ olówó nìwọ ìdílé ọlá ló ti wá àwa dẹ̀ rèé ò dákẹ́ ń bẹ̀ ẹ́ Àdìgún sórí ìwọ gan lẹ̀rù rẹ ń bà mí torí bí n bá nífẹ̀ẹ́ rẹ ìní ni a máa bẹ̀rẹ̀ àníyàn lọ ó kàn jẹ́ wípé sórí àwọn ọmọ ẹlẹ́sẹ̀ sòsòsò tí ń bẹ lábá o hmm, ẹ̀rù wọn ń bà mí. <laughs> àrí ìkẹ́ kò sáwọn ọmọ ẹlẹ́sẹ̀ sósòsò ń bì kan àá ìwọ nìkan lẹ́ni bí ọkàn mi lẹ́yìn rẹ kò sẹ́lòmíràn. ó dá ọ lójú. àá tá a <laughs> dá. àdìgbò ọkàn mi. àríkẹ́. Ah, ọkàn mi máa ń fọ̀ gbogbo ìgbà ni. ó ti ń ṣe ọ́ ní sí i. ọmọbìnrin tí mò ń rí ìwọ àti ẹ̀tẹ́jọ́ ń wọlé tẹ́jọ́ ń jáde kí ló dà yín pọ̀. ìyá mi àárẹ̀ ìkẹ́lẹ̀ ń sọ̀hún. ẹ o gan-an ni. afẹ́sọ́nà mi la rí ìkẹ́ ẹ̀ a sì nífẹ̀ẹ́ ara wa lọ́pọ̀lọpọ̀. bí mo ṣe ń rí ọmọbìnrin náà mo rí àwọ̀ ọ̀la ní ara rẹ̀ bí ò bá jẹ́ ọmọọba a jẹ́ ọmọ bọ̀rọ̀ kìíní. bẹ́ẹ̀ ni ìyá mi ẹ̀ parọ́ ọmọ èèyàn pàtàkì ni láàrin ìlú kódà ajíbíkẹ́ lórúkọ ìyá rẹ̀. ajíbíkẹ́. bẹ́ẹ̀ ni ìyá mi. Hmm. ọkọ mi wọ́n ní ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ a ní níwájú a ní lẹ́yìn èyí máa ti rẹ nìkan náà ni àti ọlọ́run ọba. ìyá mi ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ nìfẹ́ àmọ́ méjèèjì wọ́n jọ ń ṣiṣẹ́ fúnra wọn òótọ́ ni ná òótọ́ ló sọ àmọ́ hmm. wo bí mo ṣe tó o kó wà gbàlá kó sì wo yẹ̀wò owó bá a ṣe mọ. lágbára ọlọ́run kò ní sí wàhálà ṣé òun tẹ fẹ́ bá mi sọ náà nù. kò ju báwọn lọ. ó dà kò burú bá jáde bá dé ẹ̀yàn ké sí mi inú ilé. Yeah ṣe díẹ̀ kó wá bá mi kó mi sínú àrò. o mi. sábà mi fi sọ̀rọ̀ máa sọ ọmọ yìí o kó má lọ yan akọ níbi tọ́wọ́ rẹ̀ ò ti tá gbọ̀n o. Ah, ah, ah. olórí. àjíbíkẹ́. ẹ̀yin mo rí wẹ́rẹ́ yìí <laughs> kábíyèsí ńkọ́ láàfin. bàbá wà lálàáfíà ara. àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ gbogbo ilé náà wà ńkọ́. wọ́n ń bẹ ọmọ mi arí ìkẹ́ ńkọ́. Eh, òun náà wà lálàáfíà ara eh, mo ránṣẹ́ wéré ni ó ṣeé ṣe kó bá a ní àyín hmm. eh, kí làwa fi ṣolórí lálejò báyìí o. àlejò ẹ̀wẹ̀ o má jẹun fẹ̀tẹ́lẹ̀ pálapàlapà ohun tí mo bá wá kọjá ọ̀rọ̀ àlejò bóyá tóun tí mo bá wá tó bá wá yọrí sí dáadáa àlejò mi wá lè di ṣíṣe ń gbà yẹn. ṣé ọ̀rọ̀ ọ̀hún le tó bẹ́ẹ̀ ni. ó le jù bẹ́ẹ̀ lọ ajíbìkẹ́. àìgbénu ah, ọlọ́rọ̀ mọ̀rọ̀ ẹnu ọlọ́fà la sì ti gbọ́ mu ta hmm. ṣáàwò. kábíyèsí ni. kábíyèsí. bẹ́ẹ̀ni èmi nìlú fẹ́ torí rẹ̀ dàrú. bẹ́ẹ̀ sì ni èmi ni kúnlé kiri tó fẹ́ pa mí ajíbíkẹ́ gbà mí ọ̀ràn kalẹ̀ o dàpọ̀. ajíbíkẹ́ ẹ mọ̀jì adéǹnà pẹnu ẹ wò ó òrìṣà géètì ìlú ajé ó ń lójútùú sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí bẹ́ẹ̀ ni. òrìṣà ajé hmm. tìlú ajé. bẹ́ẹ̀ ni òrìṣà ajé ní kábíyèsí wo fi wúre níwájú alálẹ̀ kò wá tó síbẹ̀ wọ́n tún ní kó fi wúre láàrin ìlú láàrin ọjọ́ méje ọjọ́ méje tí fa sọ fún wa olómọ àkọ́tún láàyè ẹ gbà wá yára wá kalẹ̀. kábíyèsí iṣẹ́ tó lágbára lélẹ̀ òòṣà ajé tìlú ajé ẹ dákun ẹ dúró náà balógun ńkọ́ balógun ẹ̀wẹ̀ balógun òkú kórè nǹkan kan ṣe sí ìdí rèé tá a fi ní kọ́ ọ gbà wá kọ́ ọ yọ wá nù lásìkò tá a kóra wá sí yìí o dákun. Hmm. wo àti bíkẹ́ bó o bá ilé bá rò ṣáájú gbowó inú ìlú yìí gbogbo ohun tó o bá fẹ́ pátá ni kò náwó sí kábíyèsí yóò ṣe fún ọ àbí kábíyèsí. ọ̀tọ̀ ni àbábọ̀ adúbìkẹ́ bó o bá lè bá ń ṣètò gbé òṣàdúwọ̀ lùlù ìwá tá a fojú kan tìlú tùbà tó túṣẹ ṣé mọ́tàn gbogbo tó bá fẹ́ ni ọ sọ so orí ọwọ́ tí mo fi ń sọ̀yà yìí eégún kọ́ mo fi ń sọ ẹ̀ràn ni kò sí tó fẹ́ tí wọ́n ní í ṣe fún ọ. bàbá ló nílẹ̀. òun ló náà ṣe. kábíyèsí orí yín náà. kí n kà bàbá ajébíkẹ́ ò rí nǹkan kan sọ sí. níbo ni lọ yìí. ẹ̀yin olóyè olóńdòrò. ẹ lọ fọkàn yín balẹ̀ dídùn lọ́sàn-án sùn èsì ayọ̀ láwùjọ. olórí ẹ fi ń dá wa lójú wípé dúdùn lọ́sàn-án máa so. bẹ́ẹ̀ ni. àṣẹ o ó yà so dúndùn ní o. Hmm gbajúbìkẹ́ báyìí lè bá ń ṣe tó gbòòsọ agbóhùn ní ìlú wa wọ́n yà lẹ́nu tí wọ́n ti mọ̀ pé wọ́n ò dùnú tóun náà gbàgbé. bẹ́ẹ̀ ti rí ọba ló nílẹ̀. ọba ló náà ṣe é. ọba ló bó ba lórí ohun gbogbo ó dọ̀wọ́ yín. ọmọdé bá débi ẹ̀rù ẹ̀rù ńlá ti bà ta ní jọ́dá pé níwájú ọdẹ apààyàn ta ní jájí bí kẹ̀ ṣé ẹ̀rù pójú lásán ni balógun fi kàn láti lọ gbòṣàjẹ́ wá ni. àyìnbí hmm? mọ́ dára rẹ láàmú ẹni tí wọ́n fẹ̀mí rẹ̀ ṣòfò ni wọ́n ń wá mo ṣe bọ́mọ ọlọ́mọ ló ṣe ránṣẹ́ dé tòrútòrú. bẹ́ẹ̀ ni o àní mo tiẹ̀ wá gbọ́ pé eré tètè báyìí lajíbìkẹ́ fi fàáfin lẹ̀. <laughs> ọmọ ọlọ́mọ ẹ̀wọ̀n àbíọ́lédùn àṣàṣà ló wà ní. yàwá yàwá. ọ̀rọ̀ kan lẹ̀kan baálé yóò padà wá kan jẹ́jẹ́ mojókòó mi. ẹ wo wọn ní kábíyèsí sọ yìí pé àfi kí wọ́n réèyàn tí ó lọ gbóòsà ajé tí wọn bá sì ti rí àjálù burúkú yìí ò ní yé ṣẹlẹ̀. ìyá mi òòṣà ajé bẹ́ẹ̀ ni bíi ti báwo sórí òòṣà ajé tán ní kán lọ wáyé kábíyèsí ní òun ni wọn ò fi wúre láàrin ìlú àti di alálẹ̀ àfi kélédùn ọ lọ wẹni tí ó gbọ́ òòṣà ajé ìwà fún wa ni o àìjẹ́ bẹ́ẹ̀ àjálù burúkú yìí mọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. àfi kélédùn wa wá ṣàánú wa nù lù wá yìí o. àṣẹ o. sẹ́yìn ò tí ì ṣetán àti wọ́n lóko ni. ẹ àti fẹ́ẹ̀ ṣetán ìyá mi. ẹ wò ẹ síra o kóònù yóò tó kàtà rè. ẹ̀rà kò burú. ìyàwó ànípẹ́. ànípẹ́. ẹ mọ̀ pé ṣé wọ́n ti ṣe lè tó òkè tọ́lọ́ àgbàlà. àjà mi ìyá mi. ẹ mọ̀ pẹ́ o. olúwo mi àsápẹ́ọ̀là àgbàgbà mi gọ̀mìgò <laughs> ẹkùn tí ọ̀jẹ̀ kan ti ń pètè omi lórí ọ̀rọ̀ ìlú yìí náà ni mo rán ni sí sí torí wọ́n ní olójú òní lajú rẹ̀ lẹ̀ báyìí kó ní kí tàlùbọ̀ kó sí i báyìí bá sì tójú àgbà bàjẹ́ wọ́n la ìmọ̀ wá wù wọn ni gbogbo orúkèrúdò tí ń ṣẹlẹ̀ láàrin ìlú yìí ominú ń kọ mí ẹ̀rù ń bà mí o torí pé n ti ń ṣẹlẹ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan o ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé nínú ilé yìí gbogbo àwọn aláboyún tí wọ́n ti mọ bí wẹ́rẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ o àwọn aláìsàn tí wọ́n máa gbé wá tó jẹ́ pé ṣáká lára wọn ọ̀dà bí n bá ti tọ́jú wọn tán òkú lẹ́lẹ́jà àtà ni o ọwọ́ aṣọ mi mo rò ń oríro mo rò ń wọ̀n mọ́ bí agbórí ẹ̀ka ṣé bá ṣe wá dákẹ́ tá a máa wòran rẹ̀ tí gbogbo ẹ̀ ó sì fi bàjẹ́ tán. ìyá olóríire ẹ kú làákàyè hmm, ẹ kú àfiyèsí nǹkan ò ní ṣèmí ẹ màmá ẹ wò ó kábíyèsí ránṣẹ́ sí mi wọ́n pè mí a sì gbé fàjẹlẹ ifá sì sọ̀rọ̀ ifá ti sọ̀rọ̀ fún kábíyèsí bẹ́ẹ̀ ni ṣé wọ́n ní ọwọ́ ọ̀bẹ báyìí lọ́bẹ fi ibẹ̀ su òun la wogúnrogún ọwọ́ ní gbóúnjẹ ẹsẹ̀ nu ẹsẹ̀ mi ò ti gbogbo ní mo múre gba àbùsọ̀ mo ti gbogbo ojú báyìí la fi wòye ọ̀kan kan fíofío ìyá àti fojú ọ̀kan kan wò ó mo sì ṣàlàyé fún kábíyèsí láì jẹ́ pé òrìṣà ajé bá wọnú ìlú wa ìwá kò sọ́mọ́ o nǹkan ọmọ dàrú sí ni hmm, kódà àti ìrí nǹkan kan. ó ṣáájé. kódà eh, tí ọba tètè wọ kódà odidi ọjọ́ méje péré ní fásán ah! tí ọba tètè wọlú yìí nǹkan bàjẹ́ kọjá yóò bàjẹ́ kọjá là. olúwo eh? wàhálà ńlá nù ah. Ah! wàhálà ńlá ni tí fà ń béèrè yìí ó ṣáájé. Eh, kódà sẹ́kìn sọ sí ìròyìn kódà kò gbọdọ̀ kọjá ọjọ́ méje tí ọba ìwọ́nú ìlú yìí olúwawo ẹdùn o tọjọ yé èmi pẹ̀lú yín tọjọ dá a lójú tàdá ni pé ìlú ajémọ̀ ló ṣàjẹ́ wa sáwọn aráàlú ajọ́ wàá fi òòṣà wọn lẹ̀ ah. òòṣà tẹ̀sí mọ̀ pé ẹ̀kan lọ́dún ni tí kálukú wọn ò wúre ń di rẹ̀ ṣé òòṣà làwọ̀ wàá lọ rè gbé tìǹlù ṣé wọ́n fi ilẹ̀ fa káwọn gbé wa nílùú wa. Ah, ẹ wo ọ̀rọ̀ ilé ti di ọ̀rọ̀ ńlá tó lé lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn lé nígboro àbẹ̀mí kò sẹ́ni tí ọmọ parí yẹn ni kú wa ah, àrí yẹn ni kú wa wọ́n ètùtù inú ìlú yìí ara ò ṣáájé lọ́wọ́ tó ṣáájé ọba wọnú ìlú wa yìí ah! hmm. hmm. hmm. lẹ́bùrọ̀ ah! eh, kódà nǹkan bàjẹ́ kọjá bí tá a fọkàn sí. Ah! kò sọgbọ́n kò sọgbọ́n kankan kò sọ́nà ẹ̀bùrú kankan tá a lè gbà. òṣàjẹ́ wàhálà ńlá lè yí o. bàbá fẹ́. búdi odi èmi ni aríkẹ́. Ah, aríkẹ́ tí ò wá sí ah. ó má ṣàjìn. ọmọ làbákẹ́. ogun ti débodè o. ogun. ogun bíi ti bò ó níbo logun ti ń bọ̀ wá tá à ń tó gbójú gbóyà tó fẹ́ wá kógun jà wá ẹ bọ́lá ní àbẹ́ èèyàn. ọmọ làbákẹ́ mi ò ní wọn fẹ́ wá kógun jà wá nílùú lu wá ń yá yín o. kí wàá ní. tá ń jẹ́ gbóná wojú ẹ̀kún láì lè gbé. Ah. àní ìyá mi ti gbà láti lọ kógun jà wọ́n nílùú ajé. yíyún dáa bẹ́ẹ̀ ni ṣebí mi mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé iṣẹ́ ogun ni iṣẹ́ ìyá rẹ̀ ẹni bá pogun dandan ni kó rógun èwo ni yíyún wá fi kàn wá. kí n ti wá. àwù ọmọlàbà kẹ́ ó ti à ń sọ̀rọ̀ bíi pé o ò mọ̀ ṣé o ti gbàgbé pé àdìgún ọkọ àfẹ́sọ́nà mi àtúrájé ni àríkẹ́ òótọ́ mà ni kí láwa ṣe sí báyìí. torí rẹ mo ti wá bọ̀ pé kó o gbà mí nímọ̀ràn lórí rẹ n tá lè ṣe sí gangan gangan torí rẹ mo ti wá. sọ̀rí ohun méjì báyìí ló dá mi lójú tí mo mọ̀ pa a ṣe sí nínú kó o dá ìyá mi rẹ lọ́wọ́ ogun kọ́ àbí kó o tètè gbọ̀nà ìlú ajé lọ kó o lọ sọ fún àdìgún òun àtàwọn ẹbí rẹ̀ kí wọ́n fìlú lẹ̀ ohun méjì tèmi mọ̀ tá a lè ṣe sínú wọn. Ọmọlàbàkẹ́ ah, kí n dá ìyá mi lọ́wọ́ kọ́ ó mọ̀ pé irú ò lè ṣeé ṣe. ìṣe dá ìyá mi lọ́wọ́ kọ́ àmọ́ ìrò pé yẹ kó lè ra fún mi láti bá dìgún sọ̀rọ̀. Hmm, hmm, bí wọn náà bá ti mọ báwọn kò sí wàhálà. bó bá jẹ́ báwọn ni alátiṣe mi ó má ti ṣe ara rẹ̀. ó wá dá o kọ́ ọ tètè ṣe o kọ́ ọ tètè síra kọ́ ọ gbẹ ọ̀nà ìlú ajé lọ o. ó ṣe mọ làbákẹ́ mm-hmm. torí rẹ mo ṣe wá bẹ́ẹ̀ mú mọ̀ pé tí n bá ti dé àyìn ah! ó wàá ti ṣe sọ́rọ̀ mi. ọ̀rẹ́ mi èmi nídé tó tún dúpẹ́ lọ́wọ́ mi èwo la wá wà fúnra wa fún. oye ọ̀rẹ́ mi jẹ́ ń tètè wá máa lọ. ẹ jẹun pa ọ́ lẹ́sẹ̀ dá. ọ̀rẹ́ mi ọmọ ọlá. àárẹ̀ ìkẹ́ ọ̀rọ̀ tó ń sọ yìí ẹja ni kì í ṣàkan àti pé ṣé ìwọ ò gbọ́ nínú ìwé ìtàn ni tàbí àròbá pé kò sí jagunjagun tó lè kógun ja ìlú ajé tí ó padà bọ̀ láàyè kódà kó lógun bí àrọ̀ ni tàbí kó lógun ju àrọ̀ ni lọ òkú lẹ́lẹ́jà ń tà àmọ̀ràn mi fún ọ ni pé bá mi sọ fún ìyá èmi rẹ ipe kí wọ́n má kógun ja ìlú ajé tòró léwu púpọ̀. Àdìgún ó dàbẹ́ ni wípé ọ̀rọ̀ wa ò yí ọ. Ajíbíkẹ́ ló pè lóò lálẹ́ gàràgà Ajíbíkẹ́ ìjọ̀gbọ̀n fúnra ẹ̀ Ajíbèrè ìjà àná òbẹ́ nìkan jà fọwọ́ gún gbogbo ilé lójú obìnrin lásán ló pè é ni ìyá mi Ajíbùkẹ́ fúnra ẹ̀ yóò jẹ gbogbo ìlú yín wọn pátápátá tí ò ní kó nǹkan kan ee Adigun ìbádá kò gbàmọ̀ràn wa yóò ṣe ọ́ láǹfààní bẹ́ẹ̀ ni mo wí fún ọ. Adigun ọkọ olówó orí èmi ṣó rí tọrọ tí a ò bá yí ọ tí wọ́n yé wà ó ṣe jẹ́ apéwèrè lọ́kọ ìyàwó kó lè jẹ́ arọ́ náà lọ Àdìgún àní o farasin sọ́dọ̀ ọmọ làbákẹ́ fúngbà díẹ̀ kí n tó rùn fi lọ́lẹ̀ tí n tó rùn bá sì ti lọ́lẹ̀ ló bá tán. ẹ ṣé mo dúpẹ́ ẹ kú ọ̀rọ̀ mi àmọ́ yàyín fi mí lọ́kàn balẹ̀ ju bikíbi lọ ó fi mí lọ́kàn balẹ̀ ó ń lọ bikíbi. bẹ́ẹ̀ni náà ni ó yá gbọmọ. ọ̀sùn èmi ni. nsọ́jà rẹ̀ náà. ọba filẹ̀ sáré. Ee díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bá bá sáré jù ọ́ bá bá lọ́nu. Díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. ọlọ́run múra o. ayọ̀ abara bíntín ayọ̀ abara bíntín ayọ̀ ayọ̀. Àyìndé ọmọ agbájẹ lọ́la. Ah! <laughs> ẹ wo ẹyin ayọ̀ abara tètè ìyàwó ẹ̀ bí wọn. bẹ́ẹ̀ pa àkọ́ bàbá ẹ wo ohun tí gbogbo olùtí ń pò mí láti jọ yìí sáà ti rò pé ò lè ṣeé ṣe eléyìí àti ṣe. Ah! ṣàbù ṣàbù. Àjíbíkẹ́ tó rè lu ajé ó ti gbó ṣáájú wọ̀nyí òun ṣe ti wọlé. bẹ́ẹ̀ ni baba. Ah! alájí mo láṣẹ alájí àbẹ́ rí nǹkan báyìí ọ̀kadì láyé. ẹni náà ti láàlá fún ẹ. àwọn alálẹ̀ òṣù wọ́n sọ fún mi wọ́n ní pé òṣàjọ́ padà wọ̀lú. Eh, ah! Ah, àyìndé ọmọ agbájúlọ́lá ọ̀kadì láyé bí ìran bàbá rẹ ṣe é ṣe nù. ọmọdé kọ́ yìí. ó ti baba eh! ó ti baba. sìfáwù mi sìfáwù náà bẹ́ẹ̀ ni ọ̀kàrí ọ̀kàrí bí ìran bàbá yín ṣe ń ṣe nù kò sẹ́ni tí ọmọ káàkiri tẹ́ bá ti gbọ́ kankan báyìí rọ́bẹ̀ sí máa polongo ẹ̀ káàkiri ni. ẹ wo mo fẹ́ kí gbogbo ìlú mọ̀ pé ohun tá a ti ń pòǹgbẹ rẹ̀ tipẹ́ àjíbìkẹ́ ti bá wa sí àti bàbá kò ní lọ ó ti dé o. Ah, ọ̀kàrí ah, àyìndé ẹ ọ gbọ́dọ̀ polongo kí gbogbo ìlú ọmọ. ìwé bàbá rẹ tó bá mú kinní ẹnu báyìí gbogbo àgbáyé pátápátá ní mọ ah, ọmọ sì fà wù òdèrè òdèrè kókò nǹkan ò ní sẹ̀mí yín àdúrà rẹ̀ ó gbà adúpẹ́ o Elédùmarè ẹ̀yin alálẹ̀ ẹlẹ́ àmọ̀dúpẹ́ ẹ̀yin ọmọlẹ́ àmọ̀dúpẹ́ kí ló ọmọ tùbà kọ́ ọmọ tùsẹ́ lókù gbogbo ohun tó ti rújú tẹ́lẹ̀ kó àti òtún ní rújú. irun mú ẹkùn ó wọlé báyìí ó lọ rí pé ẹ̀ṣọ́ kan mọ́ra rẹ̀ ẹ lọ sí gbọ́ àgìlà ẹ lọ rí wá ewé àlùpàyídà funfun wá fún mi ẹ gbìyànjú ẹ rí pé ẹ já ogójì èyí tí ò lu o o ṣùgbọ́n tí mo wí. àgbọ̀yé bàbá. ọ̀ya ẹ gbéra. ọ̀fẹ́ o. ọ̀kàrí ẹ wo ẹ má mú ìtọ́lu wò débi o bẹ́ẹ̀ mú débi. Ah. bàbá mi. ṣé kò sí ewu ń tẹ́lẹ̀. Ah. bàbá mi kí ló dé. ṣé bẹ́ẹ̀ ni kò sí jagunjagun tó lè rè lọ ajé kó dé. kò sí ah. èmi mo sọ bẹ́ẹ̀. bàbá mi ajíbìkẹ́ ti rè lọ ajé ó ti gbé wọnú ìlú wa yìí wọn gbọ́ wọn gbọ́ Ajibike bẹ́ẹ̀ ni baba mi ó lè lu ajé. bàbá mi nǹkan tí n fojú mi rí ni ó ti gbó òṣàjé wọnú ìlú wa yìí. ó gbó òṣàjé wọnú yìí. ó ti gbó òṣàjé wọnú ìlú wa yìí bàbá mi nínú gbogbo inú ìlú wa yìí orin Ajibike ni wọ́n ń kọ o ó ti gbó òṣàjé wọnú ìlú wa yìí o. ibo ló ti kò ta ló ṣe fún. ṣọpọnà ó lè lu ajé ọ̀dà máa gbọ́ nínú ọgbà kábíyèsí mo jíṣẹ́ ẹran mi o kò ṣàjèrè o. káre ní ní takuntakun. o ṣeun ajíjìkẹ́ ojú ò ní tí agara ò ní dáhùn. òṣàjẹ́ káàbọ̀ sínú ìlú wa ẹ wò ó. àṣẹ lóòótọ́ ni pé àgbá tó bá lómi nínú kan kì í pariwo àgbá òfìfo ni máa ń dún worowóró lótìtọ́ àti lódodo igi tá a bá fojú ré náà ní máa ń fọ́ ni lójú. ẹ ní bàbá ẹ wò ó ẹ dákun ẹ má bínú sí mi mo fowó àtọmọdé yín lẹ́nu bàbá ṣé mo parọ́ fún yín èmi gan wà nù ẹni tó fojú rẹ náà jíbi kẹ ah. ẹ sọ òdodo ẹsẹ ni. Ah. ọtún hmm. ọ̀rọ̀ gidi ló wíwù. àbí. ojú kì í mọ bẹ́ẹ̀ tó bá níyọ àfi tá a bá tọ wò ajíbíkẹ́ mo gbóṣùbà fún ọ. bí iyọ̀ bá sọ pé òun lòun ń dún bẹ́ẹ̀ iyọ̀ kún káwọ́ àkọsẹ́yìn. Hmm. ibi gbogbo wa náà ti wá fojú rí wípé iyọ̀ gangan ní mọ́ bẹ́ẹ̀ dùn. ni. o ṣàjèrè o ó hmm. ti gbé wa àti fojú rí káwa náà wàá fẹ̀mí ìmoore hàn lókù báyìí àbí. bẹ́ẹ̀ni ah. ìyálòde ọ̀rọ̀ ló sọ hmm. kábíyèsí o kárí pẹ́ lórí o kí bàbá pẹ́ lẹ́sẹ̀ níwọ̀nba ìgbà tí ajíbìkẹ́ ti ṣe ohun tá à fẹ́ fún wa. Mm. Eh, kábíyèsí ó di dandan káwa náà wá ṣe ohun tí ń fẹ́ fún àwọn àbábọ̀ wọn ní báwo bá kì fún ni ṣe là kì fáwọn báwo. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àdìbìkẹ́ òwú ibẹ̀ ò ṣe bẹ́ẹ̀ nbí òṣàjẹ́ ló ti gbé wọnú ìlú yìí níwọ̀n ìgbà tó o ti ṣe ní tìlú fẹ́ ó di dandan káwa náà ṣàdéhùn ní tí mo wí sọ ọ́nà dípẹ́ mo sọ ń jẹ́ kínní àná pé ọwọ́ tí mo fi ń sọ̀yà ẹran mo fi ń sọ kì í sí gùn wá nítorí ọba ti fẹ́ ni ọ̀sọ́ mo ṣetán àti ṣe. tàbí o kábíyèsí mo dúpẹ́ ẹ̀yin olóyè ẹ ṣeun ẹ kú àìgbàgbé hmm, ní báyìí èmi ajíbíkẹ́ ìjọ̀gbọ̀n ajíbèrè ìjànà ọ̀bẹ nìkan jà fọwọ́ gún gbogbo lé lójú ẹ dákun ẹ wàá yọ̀ǹda mi ẹ fi ń lára balẹ̀ ẹ jẹ́ ń lọ́ọ̀rẹ́ èrò ohun tí mo fẹ́ ńgbà ń bá sí àárò tán wọn ó padà wá fún yín lábọ̀. Ah, káre obìnrin takuntakun àjílì kẹjọ bọ yóò máa jí ẹ ṣe. báwọn akọni ṣe ṣe kábíyèsí. ẹ má jẹ́ ká pẹ́ lórí mi hmm. kìsìnkìsìn ọmọ bàá máa kun ni. bẹ́ẹ̀ni. sòsájé ló ti délẹ̀ yóò ń tà ń wárè o ẹ jẹ́ aránṣẹ́ pé olúwa wo kí wọ́n ó tètè wá bẹ̀rẹ̀ ètò ní kánmọ́ńkóbó ká sì ṣe ń ta ṣe àbẹ́ ti pé mo wí o. bẹ́ẹ̀ ni nítorí pé omi gbóná ò gbọ́dọ̀ pẹ́ lẹ́nu. ọ̀kútọ̀. ẹ wo nítorí bá ti yá kan ètò pẹ́ ó ti lẹ́nu. ìyá wa ìyá wa ẹjẹ́ àmọ́ rẹ lé ìyá wa gbọ́ tí mo dóde àlábà. ìyá wa ìyá wa kíkà ṣé lóòótọ́ ni. mo mọ̀ bá ké mo sì rà ń kalẹ̀ mo dèlú àwọn àdìgún ìbádìgún. kí la wà sí báyìí ẹ wíkẹ́ ẹkún kọ́ lọ́rọ̀ yìí kàn ó bá a ti rí àdìgún gangan gangan ní kókó o ohun tá a ṣe ni pé bóyá kẹ́mi wá àdìgún lọ inú ìlú kí wọ́n wá lọ́dọ̀ ìyá mi rẹ kó má jẹ́ pé ó wà lára àwọn ẹrú tí ìyá mi rẹ kó dé látojú ogun. ee kò sí ohun tí ò ṣeé ṣe. ẹ̀rú. bẹ́ẹ̀ ni. Ah, ẹ̀rú ó mọ̀ lè jẹ́ lóòótọ́ mọ̀ ni ó mm-hmm. mọ̀ làbákẹ́. ọ̀dà mo rí ọlọ́ jẹ́mi ó wà lọ ní ọgbọ́n ju nǹkan lọ hmm, ogun ju ogun lọ agbára ju agbára lọ. bẹ́ẹ̀ni. ajíbíkẹ́ ìjọ̀gbọ̀n obìnrin bí ọkùnrin ni mo gbà fún. Hmm. ṣé wàá rí i pé nǹkan tẹ̀yìn ọkùnrin ṣe tì hmm. òun lóbìnrin ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ yìí nínú ìlú wa ká máa jó ká máa yọ̀ lókù báyìí. àmọ́ o kàyéfì lọ́rọ̀ jẹ́ sí mi o ṣùgbọ́n ní ogun òjàjà kó wọn ní ìlú ajé ni báwo wá ní ajíbíkẹ́ ṣe níbo ni balógun yóò wà fojú sí iṣẹ́ jagunjagun ni jíbìkẹ́ kọkùnrin réjò kóbìnrin pa kò sóhun tó burú bẹ́ẹ̀. kò yí ẹnìkan ilédùwà kò bá lóye ohun tí àgbà fi ń yẹ̀kọ abẹ́ ewé ló wà o. bẹ́ẹ̀ ni hmm, àṣírí ayé tí ò yẹ nìkankan ni ṣùgbọ́n. Hmm kí ni nǹkan tí Ajíbíkẹ́ gbójúlé gan-an àti wípé níbo ni kí Balógun wá fojú sí báyìí. àbí tèmi ni wípé òrìṣà jẹ́ tí kábíyèsí nílò láti fi wúre fún ìlú wa ó ti tẹ̀ wá lọ́wọ́. ká máa jó ká máa yọ̀ lókun ẹ̀yin ọ̀rẹ́ mi. a kò oríire o. oríire náà bá wa kalẹ̀. àṣẹ. ọmọ làbákẹ́. mo lọmọ ìwà ìgbàlá ọmọ làbákẹ́ ọmọ làbákẹ́. ìyá mi ẹ kúlé tí n bá kúlé ńkọ́ ah, láàjìn bó ló ti ń bọ̀. ìyá mi ẹ má bínú àdìgún ọkọ àfẹ́sọ́nà ọ̀rẹ́ mi àrí ìkẹ́ là ń wá látòórọ̀ tá a rí i. Ah, bí ló wá gbàdọ̀. lọ. àmọ́ ẹ àtòun àtàwọn ẹbí rẹ̀ láti wá látòrọ̀ tá a rè bóòlù àdìgún wá gbà lọ. ìyá mi àmọ́ o òun láti ti kò sí látòrọ̀ tá a rí wọn yìí o ohun tí mo mọ̀ ni pé ìyá rí ìkẹ́ ló kógun lọ́jà wọn nílùú ajé àtìgbà náà sàlásí wọn àwọn àdìgún tá a rí wọn. ìyá rí ìkẹ́. bẹ́ẹ̀ ni. Hmm. nǹkan tí máa sọ fún ẹ ọ̀rọ̀ tó wà lẹ́yìn sọ́ra rẹ o sọ́ra rẹ ní ọ̀rọ̀ tó wà lù wá o ṣáà wọlé lọ mo ti ṣe oúnjẹ sílẹ̀. ẹ fẹ́ràn ìyá mi. kọ̀lé ọ̀run bọ̀ wálé ayé ẹbọ ire gbogbo ni wọ́n ní kó o wá ṣe olókun gbọ́ rírú ẹbọ níbẹ̀ ooru àti gbọ́ rírú ẹbọ níbẹ̀ ẹrú ti wá omi òlòólò alákànní sàntara sàntara adé fún ìrè yìí ti ń tẹ gbígbóná ìrẹ̀ ò mà ta gbígbóná mọ́ nílẹ̀ yìí o ẹ̀rọ̀ pẹ̀sẹ̀ ni rẹ tẹ̀. ẹ̀rọ̀ pẹ̀sẹ̀ ọ̀dún de ewé borí àwọ̀ ọ̀rọ̀ wọn yé. wá. ìwòrò ọ̀làkàrà wà adìmọ̀ fún alágbálúgbò mi nìnàwó nìnàwó babaláwo òdúdú ní máa fún òdúdú ẹ̀sán òdẹ̀dẹ̀kúrẹ̀ ẹ̀sán ooo ó ní máa fún ẹ̀yà dẹ̀dẹ̀ lọ́lá ọ̀gbìnrin kò wá bẹ́ẹ̀ lẹ́nu ọ̀sán ọ̀pọ̀ bójú ayé ha ó gbé kọ̀gbìn nísàlẹ̀ èyí tí mo wílò náà babaláwo tó fẹ́ náà wọ́n nú omi eléyìí ti dàjà nkoro kí ló wá túbà kójú sẹ́ kéku ọmọ kébí eku kébi ọmọ kébí ẹyẹ kọ́mi omi ọmọ fọ́n bí ọmọ èèyàn àfẹ́mi nílẹ̀ yìí mọ́ dókèrè. bóòlù tọ́lú wo tún fẹ́ẹ́ tẹ́jú gbọ̀nà èmi ayé mi dandan ni kẹ́gbọ̀n ń gbà káyọ̀ ọmọ ké bí ẹyẹ nílùú ṣe bó ti mọ́. kọ́mọ èèyàn máa fọ àwọn ọmọ èèyàn nílùú ṣe bó ti mọ́. aboyún ilé kó máa bí wẹ́rẹ́. àwọn àgbẹ̀ tí wọ́n máa tọwọ́ àlàbò sùn. gbogbo ọmọ wẹ́wẹ́ kí wọ́n máa dàgbà. ká má rí ibi nílẹ̀ yìí mọ́ o. ẹ̀yin yóò ẹ̀yin yóò sọ̀rọ̀ ìfẹ́ mi kẹ́ níyẹn lẹ́yìn ju ẹgbẹ́ lókìkí òru. ẹ̀yin òjì kùtùkùtù mi ìbọn ọbájú ẹ̀yin lẹ́rẹ́ ni mo yá ẹ̀yin lèrò ni mo sàn ẹ̀yin lọ gánagán ni mo ru tó a ti ṣètùtù ó kẹ́kọ̀ọ́ máa kẹ́ bí eku. kábíyèsí o kábíyèsí ká ẹ bí olúyẹyẹ ti yẹ ah. ká ẹ ti yẹ. kẹ́ ẹ gbọ́ bí àwọn àgbà kan àgbà kan tí wọ́n gbó títí títí wọ́n wá fọmọ owú tó ń dè sọ́rùn ọmọ owú wa jẹjẹjẹ ọ̀dọ̀ kìíní kábíyèsí àgbẹjọ́lá àgbẹrù ẹ̀sìn àgbéyẹ̀wò ntìrùkẹ̀rẹ̀ bóòlù bá sìkìtì mẹ́sìn nírú ẹ̀sìn ayọ̀ ẹ̀sìn ajó àtòfò àtàrùn yọmọ gbénùgbẹ́wò wa ni towó tọmọ ní ọmọ yanu ìlú wa kábíyèsí àti ṣe bí wọ́n ti ṣe ó sì ti rí bó ti yẹ kó rí kábíyèsí àti bẹ́ẹ̀gùn léegun létí gbọ́ o a ti bọ òòṣà ọjà òòṣà ọjà ti gbà bẹ́ẹ̀ la ti bolúbọ̀bọ̀ tí rí bọ̀bá bẹ́ẹ̀ bọ gbogbo wọn ti fàṣẹ dáhùn sọ̀rọ̀ wa a ti ṣètùtù a ti rúbọ ẹbọ wa ti fín ẹbọ wa ti dà ó ti dálè di ọ̀run gbogbo ojú alálẹ̀ la ti dé gbogbo àárín ìlú la ti ṣètùtù sí wọ́n sì ti jí ó yé a pé ẹbọ wa ti fín ó ti dà wọ́n ládùúrà wa ti gbà ní ìlú o wọ́n lè kú ọmọ kébi eku ẹyẹ ọmọ kébi ẹyẹ ọmọ èèyàn ọmọ fọ̀n bí ọmọ èèyàn gbogbo àwọn aboyún ilé wọn mọ bí wẹ́rẹ́ àwọn àgàn wọn mọ tọwọ́ àlàbòsùn gbogbo akérèmọdò tí wọ́n ń kó ń gbẹ omi tẹ́lẹ̀tẹ́lẹ̀ omi ó sùn ọ̀bọ o wọ́n ní kò séwu nù lù wá báyìí o ìlú ti tùbà ó ti tùṣẹ́. bàbá hmm? ẹ àti ṣe bí a ti ṣe bàbá ó sì ti bẹ̀rẹ̀ sí rí bó ṣe yí ó rí. bẹ́ẹ̀ni. bàbá igúnnugún ti gbẹbọ sálú ayé tẹbọ wọn fi fínní fínní fínní bàbá ó ti gbẹbọ wa o. bẹ́ẹ̀ni. àkàlàmàgbò ti gbẹbọ wọn lóde ọ̀run tẹbọ wọn fi dà ìwàrà ìwàrà bàbá ó ti gbẹbọ wa. kíkọ́ ọmọ kébi èkú kẹyẹ ọmọ kébi ẹyẹ lókù bàbá kò sí wàhálà kankan nù lóyún mọ́ o gbogbo oríkèéríkèé bíi ti gbogbo àwọn ewu wà gbogbo ẹ̀ pátá ǹjẹ́ wo ti kú òun bẹ́ẹ̀ báyìí. bẹ́ẹ̀ni bàbá àti wọn ní bọ́rọ̀ la bọ́ bílẹ̀ fún níbi bọ́rọ̀ àwọn ti bọ́ bílẹ̀ fún níbi bọ́rọ̀ bàbá àdó lórí adé bẹ́ẹ̀ òdìdí ọlọ́run ìdà mm. akéèké onídìí àga àti bọ́ bílẹ̀ fún níbi bọ́rọ̀ bàbá ikú fà òkú ìmọ̀mọ́ ẹlòmíì ó dòkèrè kò sí bí nílẹ̀ mọ́ o ẹni àní rí bí nílẹ̀ yìí ó dòkèrè ó dòkèrè àní rí bí nílẹ̀ yìí ó dòkèrè tẹ̀fẹ́ tẹ̀fẹ́ ó dòkèrè ẹ̀yin ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ojú ò ní tì yín àkàrà ò ní dà yín àtẹ̀mí àtẹ̀yìn àjọ lòlú ìgbó. àṣẹ o àwíṣẹ àṣẹ. mo kì í yín o kábíyèsí. ẹ dà fún un àyíbíkẹ́. gbogbo ẹ̀yin olóyè mo kẹ́yìn náà pẹ̀lú ẹ ṣeun gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀bi mi nípa ohun tí mo fẹ́ ohun tí mo fẹ́ pọ̀ nǹkan ẹyọ kan péré báyìí náà ni. ẹ wá gbà wá nǹkan ẹyọ kan péré ẹ wò mí ẹ nà ń bẹ ẹ jẹ́ ká gbọ́ nǹkan ọ̀hún. olóyè ọ̀tún ẹ̀rọ ah, ah. yóò ẹ̀ ń kanjú ṣé ikú bàbá yèyè ṣóre ibì kan ni ẹ wò mí n tí mo fẹ́ oyè balógun ni. kí ni ó ṣeé ṣe ah. ó ṣeé ṣe bàbá fèèyàn joyè àwòdì bí ò bá lè gbẹ́dìyẹ a jẹ́ pé oyè ọ̀hún ò tọ́ sí ni. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ajíbíkẹ́ ẹ ti bù kàn jàn Ah, ẹ bá dàkún kẹ́ ẹ fi èdè nù ah, ẹ náwó sì nǹkan mìíràn kí wọ́n fún yín sẹ́rí oyè balógun tẹ́ ẹ náwó sí yìí látijọ́ tèmi ti dáyé nílẹ̀ yorùbá èmi ò gbọ́ pé obìnrin joyè balógun rí. àbí. bẹ́ẹ̀ ni olóyè oyè balógun ó ní ìdílé tó ti ń jẹ. àti wípé ẹni bá wá láti ìdílé balógun nìkan òun ló tọ́ sóyè yẹn gan-an láti jẹ. ìyálóde ẹ wò ó a jẹ́ wípé ẹ bẹ̀rẹ̀ sí í ka ìdílé mi ajíbìkẹ́ mọ́ ìdílé tí ń joyè balógun nù ló bá tán. Hmm, ajíbìkẹ́ o fẹ́ fi ò fi èdè ló kò fi èdè gbogbo ara wo bọ́ ọ bá ló o fẹ́ joyè balógun ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ bó o sì ní o tún fẹ́ joyè tó tún joyè balógun lọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ mbóore ńlá ló ṣe fún wa nù lùyìn èmi sì mo ṣèlérí pé kò sí ń tọ́ fẹ́ tí mo ò ní fún ọ àmọ́ mo fẹ́ kó o wò ó dáadáa ṣé o rántí pé balógun ń bẹ láyé kò í kú àwọn àgbà sì bọ̀ wọ́n ní láìkú ẹ̀gìrì kò sẹ́ni tó fẹ́ fawọ́ rẹ̀ sí gbẹ̀dú. ẹ padà àtẹkiri àtàwọ̀ ẹ̀ ohun àmújiyàn gbogbo wọn kábíyèsí ẹ sọ fún balógun ẹni mo ní ó dìde lórí oyè balógun fún mi ní kíákíá bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ wọ́n jó bí náà ti ń jó gidẹ́rú wọ́n làbí ṣògbó ṣe ń làrókò wọ́n parẹ́ tìrantìran ni. ẹ gbọ́ òrìṣà oyè balógun ẹni kí igbá kẹta lọ́wọ́ akitì ẹni kí igbá bàbá ọmọ lọ́wọ́ ẹni irọ́ mi ò ṣe pa o ẹni bá lóun ó pa mí tìrantìran onítọ̀hún akúbọ́jẹ́ ṣe kú tòun tògbóró onítọ̀hún akúbọ́jẹ́ gbàgbọ́ ṣe kú tòun ti rọ̀rọ̀ lọ́rùn èmi mọ̀ ni balógun aṣọ̀rọ̀ fìjà lọ ẹ ti gbàgbé ni ó gbé jíjí tí mo jí mo bá igúnnugún wọlé góńgó sórí agogo ìjẹ jíjí tí mo jí mo bá wà gbàgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n tàbí múde sálú ayé mo ní kí ló dé ẹlẹ́fẹ́ pa balógun mo ní kí ẹ bá pẹ́ mi gúnnugún lòun jẹran ẹja lódì lódì làrí ìṣàpá ṣùrùṣùrù báyìí lágbàkọ àbà sórí àtàn òrìjọ ní bábí yege níbi ẹni wọnú àpọ òrìjọ ní bábí sàrí ọkà nínú òwò wọjà ọmọdé àgbà ní bá pé ní balógun ìgbé rárá làrá ké wọlé ìgbé rárá ògo ni ó pa ẹ tì lọ. nǹkan tẹ́lẹ̀ fẹ́ rí lélẹ̀. dákun fún wa ní ìṣẹ́jú bíi mélòó. ẹ dákun ẹ máa jó pẹ́ o. èmi jó pẹ́. Bínkẹ́ dákun gbà mí ìyá yìí pọ̀ dákun gbà mí mo mọ̀ pé wọ́n ní kó ló lè gbà mí nínú ìṣòro yìí dákun gbà mí bá mi sọ fún ìyá mi rẹ pé kan tú wa lẹ̀ dákun gbà mí àríkẹ́ ìyà ti jẹ mí. mo sì wí fún ọ o ọmọ òṣìṣẹ́ ààrẹ ẹlẹ́dùá ó sì kọ́ mọ̀ ọ́ ṣe kódà kò burú èmi náà ń gbìyànjú ó kàn jẹ́ pé kò rọrùn ṣe báwo ni àmọ́ láìpẹ́ láì jìnnà ń sa gbogbo agbára tí mo ní láti yọ kúrò ní nǹkan tó wà àdìgún àdìgún. ìyá wa ẹ dákun àkókò ti tó oh. ìfẹ́ káwọn èèyàn mọ̀ pé mo má tètè wá síbi Ah. Adigun já máa lọ ah, eh, já lọ. Ah. Tọ́tọ́ Adigun. Kábíyèsí, Adébíkẹ́ bá ti sí kò fẹ́ fọ́ ọ̀rọ̀ mú o ẹyin lọmú ń tẹyìn àti ẹ dàpọ̀ ń tẹ bá dàpọ̀ kẹ́ ẹ fún o. ẹgbẹ́ náà kí ló wá fọ balógun tó nàjà wọ́n ṣe ṣé wọ́n ń jẹ balógun nù rán wọn ni ẹ jẹ́ kó mọ̀ pé ìran bàbá náà bàbá tèmi ní jẹba lógún o tó bá tàbá ìrẹ̀fẹ̀lẹ́ lórí kò ń fẹ́ jẹba lógún iná ọ̀sẹ̀ ilé ajó òjò àrọ̀ ẹ̀yà burúkú akẹ́tìyẹ́tìyẹ́ èmi gbúlùgbùlù ṣe àti balùwò ṣẹ́ wọ̀wọ̀ èmi tí mo ní ń oṣoògùn kàmọ́ tí mo pàtẹ́ mi pa lójú oorun èmi aláàánú èèyàn tí fi májèlé rò fọ̀ wọn bá gbẹgbẹ tí bá rí mi mímú kọ́ máa ń mú padà sálákejì èmi ní jẹ́kújẹ́ mú kú mú tí èsì nàmùnàmù ní nǹkan kan ẹ balógun aṣọ̀rọ̀ fìjà lọ ni mí o ẹkùn sì ni mí ẹranko kẹranko tó bá lùbú ẹkùn ó dènà kó fẹ̀jẹ̀ wẹ̀ èmi mọ sọ bẹ́ẹ̀ ẹ kìlọ̀ fún dáadáa o balógun balógun balógun èmi ló wá dé balógun wá sọ̀rọ̀ lálẹ́ kò dúró gbèsè ṣé ìṣe pé mo ti fi gọ̀gọ̀ fa ohun ọwọ́ mi ò tó báyìí ó mà ti ń rúgbó bọ̀ ìlú ìṣe tọ́tọ́ fẹ́ dàrú rèé. Ah! ṣé ẹ ṣèjọ̀gbọ̀n ló ń rúgbó bọ̀ yìí. kábíyèsí hmm. ẹ ṣì ń lera òròmọdìyẹ ń fẹ̀dí ṣé baba ńlá kù yálà ya òròmọdìyẹ ṣó lè gba kíní ẹṣin nígbà tó bá lè tán ni tí ò ní ya párapàra ẹ wò ó balógun ń lérí adébíkẹ́ ń lérí ẹ jẹ́ àwọn ibi tọ́rọ̀ yìí ò já sí níbikíbi tó bá sì já sí àá sì fòye balógun dí i ó mọ̀ bàjẹ́ bàbá ní ọ̀yà lóru tó bá yà ń bù kọ́. kábíyèsí níbikíbi tó bá yà sí á sì fòye balógun dí i. ibikíbi tó bá yà sí. bẹ́ẹ̀ni. oyè balógun láì díbẹ̀. bẹ́ẹ̀ni kábíyèsí. <laughs> lọ ní. èmi ìgbín kákáká ìbìtì kákáká ìbìtì tí ò gbójú ò lè pàgbé èmi àfọkùgò tí dúró tìkọ́ra tìkọ́ra mo fẹ́ wá gbẹ̀mí rẹ lẹ́nu ni. balógun lémi lọ́kọ́gun <laughs> wá jà mí nílé mi ajíbìkẹ́ ajíbìkẹ́ ìgbọ̀gbọ̀n ajíbẹ̀rẹ̀ ìjànà ọ̀bẹ nìkan jà fọwọ́gún gbogbo lé lójú lọ́kọ́gun wá jà mí balógun. bẹ́ẹ̀ni. <laughs> Ah! èmi lọ́jọ́ òun pé. èmi ah, ah, mo sì ti ṣàlọ o mo ti ṣàlọ o mo wí pé njọ́ tí èmi àti ẹ bá fojú ríra wa ọjọ́ náà ni wọ́n ju ọbí náà ṣe ń jó gidi eru. èmi. wọ́n là ọbí ṣògo ṣe ń làrókò mo pé wọ́n pa ọ́ tìrantìran ni. irọ́ ló pa èmi tí morúkọ ti kú jẹ́ ikú ògbọ́dọ̀ pa mí bẹ́ẹ̀ ni mo morúkọ àrùn àrùn ní mi gbèsè nítorí arákọ̀mọ̀jẹ̀ ló kọjá àpékú aríkọ̀ǹkàn máa wẹ̀ ló kọjá àpárùn abojú ta kókó ló kọjá àpésàsì ikú ò ní mí pa o torí ẹ̀yin kété báyìí lọ fọ́ṣẹ́ gógó báyìí náà gbówó agogo. bẹ́ẹ̀ ló ẹ sọ̀hún balógun ó ti gbàgbé ni. ọjìnì. bẹ́ẹ̀ akèrègbè tó fọ́ kì í bá wọn pọn mí gòkè odò. bẹ́ẹ̀ ni. mo tẹ́ wọn ọdún náà. báwo bá kéré àwọ̀ ajẹni báwo bá dàgbà àwọ̀ àgùntẹ̀ báwo bá wá dàgbà tó ń líle làwọn olè ìwọ balógun o ti kọjá àyè rẹ lónìí o títàn sì dé fún ọ ó ti tẹ ọ̀ọ́dún bẹ́ẹ̀ òpin dé sí ọ lónìí.